وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام الرسول صلوات ربي وسلام عليه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 فاستحق من الله سبحانه وتعالى الثواب الجزيل والمزيد من البركات والخيرات والصلوات ومن ازداد له من الصلوات والتسليمات فإن الله سبحانه وتعالى يغفر له جميع ذنوبه ويكفيه همه في الدنيا والآخرة ويقضي عنه دينه كما جاء هذا من حديث كعب بن رضي الله تعالى عنه أمة الإسلام ما ظنكم بأمور بل هي خمسة أمور أعلن رسول على رؤوس الناس بأن من جاء بهن بعد إيمان ثابت فإنه من أهل الجنة ضمان إلهي وعد من الذي لا يخلف الميعاد جاء هذا عند أبي داود بإسناد صحيح وجاء عند امام الطبراني في معجمه الأوسط كذلك جاء عند الإمام الجرياقي من حديث أبي الدرداء أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من جاء بهن مع إيمان دخل الجنة من حافظ على الصلوات الخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وصام رمضان وحج البيت الحرام إن استطاع إليه سبيلا وعطى زكاة ماله طيبا بها نفسه وأدى وأعطى زكاة ماله طيبا بها نفسه وأدى الأمانة فرصتان أن أدى الأمانة وفي رواية بل سئل أبو الدرداء عن أداء الأمانة فقال الغسل من الجنابة ثم قال صلى الله عليه وسلم إن الله لم يأمن ابن آدم على شيء من دينه غيرها فقال لك بعد ذلك سؤال مسلمين أنت رأي كي ترى تجرفان النبي صلى الله عليه وسلم كان يبادر رأيك وما جاك يفمقوا الله بارك لكم كان النبي وبارك لكم لاري أتيا وارا لي النبي أتيا والصحابة لي داكم تو بانك وان توكي فلو النبي جوب للكيامة جاوان بيو أنا مهم تشكرا التي بر الله سبحانه وتعالى جاب مسلمين التي بروه أن اتقوا الله

mọ́sà sọ wọ́n bẹ́ẹ̀ jama'a annabi sallallahu alaihi wasallam ọ̀gá oríire tọba adẹ́gbà ṣe fún wa ò ní pé ó fi wá sójú ọ̀nà sí annabi sọ yìí kọ́dà fún ọba adẹ́gbà sọ́nu suratu Ali Imran wípé laqad manna Allahu ala al-mu'minin ni mo mà sóore tó gafẹ́ ìmùmìnì o ìdìbò àtàfi ìmọ̀rọ̀sùlẹ̀ nígbà mo gbé ànàbí ìdìde láàrin yín ló fi jẹ́ wípé kò sí àwùjáre fẹ́ni kankan níjọba àlìkíyàmà tí rìsálà nàbì ìbáyìí bẹ́ẹ̀ ti gbọ́ rẹ̀ tí ọba ṣe à ọlọ́run ọ̀dà fún kẹ̀lé ọlọ́njọ dákan wá jẹ́ àrìtẹ̀yẹjú nǹkan wá ń bẹ̀rẹ̀ ọwà simple gbogbo sẹ́kọ̀ọ́ kẹta bá ti rí ìṣẹ̀tán hariyun bi ulama ina haqiqun bihim an ya akubuhu ayya amalin inta'ina من الأعمال الصالحة أن يأخذوا بهذا الحديث بوشور لتابتهم ستة أو مما وجو حديث وما بان في قريرة torí pé kọ̀sẹ̀ ń tọ́fẹ́ múlẹ̀ bófo lálùkì àmá wọ́n ní ikú ń bọ́ máa ń rìn ọmọ òfura rọ́ o èsù ń bá wa rìn gbogbo ògbà wà láàfura wàyé jírí mi níbi adam mọ́jọ́rọ̀ dam gbogbo bí ẹ̀jẹ̀ sí ń gbà àkọjá lára wa ibẹ̀ náà lè sùn náà ń gbà àkọjá torí kíni linakuna min ashabi sa'ir kama ba joma janna kali ba joma na tá bá parí ramadan hadith tó ẹ ká gbori a parí iṣẹ́ hajj àtòrí àwọn rala ji ni asun adebe hadith tó ẹ ká ma gbori ayo zakatan nínú owó wa lọ́dún kan hadith tó ẹ ká ma gbori kí hadith náà ó wà simple ṣùgbọ́n ká ma bira wa o náà ni mùsùlùmí tún fi dojúkọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó tún pè lọ́la katakiti torí àdífì هذا الحديث حديث تاني حديث أبي الدرداء أبو الدرداء رضي الله تعالى عنه صحابي جليل صحابي دعداني onífẹ́ ọlọ́run onífẹ́ ànábì ọwọ́ ara yé sá débi pé àṣejù tó fẹ́ wọ̀ orí ayé sá débi pé tọ́ba dojúkọ ìbáadà kèéyọ́ ti kò sí ní ẹ̀mí lẹ̀ abúdàrdá yìí ó ló ń sọ ọlọ́run sọ fáwọn wípé ṣe pé ọ̀rọ̀ yìí ìlànà ni announcement ńlá ni ìkéde ni fún gbogbo ayé àgàgà wa mùsùlùmí ká lè nífẹ̀ẹ́ homson àdàbí ni máa ka nǹkan márùn kan fún yín homson man já àbìhínà máa ìmánì àdàbí jẹ́ ṣe pé o wàlláhì ọjọ́ ṣe ìlà wọn mímọ̀ fi sọ pé gbogbo ẹni tí bá ń fi àdàdákàdàdá kan kún ẹ̀sìn ìyìn tí ń sọ ní wípé iná rasul sallallahu alaihi wasallam kọ́ọ̀nì rìsáàlà ìyìn tí sọ ní pé ànábì o ọjà ń bá bí iṣẹ́ tí wọ́n gbé fún èyí tí ọ̀sọ́ tó yẹ kọ́ sọ fún iná wá sọ yìí kọ̀dàrú ẹ máa béèrè ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti pè nǹkan kan lẹ́sìn ẹ béèrè pé kí ni ìpìlẹ̀ rẹ̀ kí ni ìdájọ́ tó mú ṣé Ibrahim ọkọ̀ nù ti àrẹ̀ ní ọkọ̀ nígbà táwọn rí àwọn èèyàn lọ́tún lọ́sì tọ́jẹ́ pé láàrin mọ́gírí àti ṣáì wọn ò gbé mọ́sálásí mọ́ kọmọrin káàkiri iná wá padà iye díkírù kájókò ká tọ́sọ́ọ́lẹ̀ ká fi fa àwọn èèyàn padà kí wọ́n má bàa padà síbi iṣẹ́ wọn lẹ́yìn tẹ̀ kí mọ́gírí tàn ẹgbẹ́ ìsinmi díẹ̀ kọ́ má bàa lọ sùn lọ bá a jẹ́ pé bá náà náà lọ́lọ́wọ́ bá bá rorò tó ní ṣé yóò wulẹ̀ jẹ́ àmọ́ sinmi láàrin nǹkan sí òun kejì nígbà dáa lẹ́tàn kò di wàhálà bẹ́ẹ̀ sì sẹ́yìn wa sọ fí wọ́n tẹ́lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ wúrì di jìbìrìlù òde mìkàílù òde sọ̀fílù òde àbí ọmọ akànṣà àbíbọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé ẹ ń bá kàṣọ àti fàtì ẹ̀yọ kan kèé sẹgbẹ́ ẹni tọ́ka kùránì ọgọ́ta jù bẹ́ẹ̀ lọ bí ó ti bẹ̀rẹ̀ nù ṣùgbọ́n nígbà tá a rí sílẹ̀ ní ìfẹ́ sípà nàbí ò sí kìíní so ẹ̀yìn lẹ̀yìn rò ó bẹ́ẹ̀ ọ̀dà àwọn mímọ̀ tí a sọ fún àpé gbogbo ẹ̀ ń bá ti lè fi nǹkan kankan kún ẹ̀sìn bó ṣe rí ọ̀pọ̀ fáwọn èèyàn tó ìmáàmù Málíkì ní tọ́ ń sọ ni pé ó ń jàǹbá lánàbí tó rárá ń tọ́ ẹ̀kọ́ sọ sí ọ̀sọ́ ni wọ́n wá bá sọ yìí ara ń tọ́ ẹ̀kọ́ ṣe sí òṣe ni wọ́n wá bá sí ó ń sọ lọ́wọ́ wa ń sọ fún wa wípé nǹkan márùn-ún òun kà fún wa ẹni ọba jẹ́ pé ń jó ní jọ̀gbẹ̀lì kíámà wọ́n sì wé iṣẹ́ rẹ̀ wọ́n wá bá mọ́ra àrùn ìbẹ̀ ọba tó ní klọ́s máa ìmá ní ibi àwọn ń bọ̀nà mọ́ra àrùn ìbẹ̀ nu wo iṣẹ́ yẹn tó pure ṣùgbọ́n pẹ̀lú gbàgbọ́ tí ọ̀la bùyẹ ni o tí ọ̀la bá wọn anábìwá sí pẹ̀lú ìgbàgbọ́ sí àwọn ń bọ̀. man jaa bihinna ma ìmáni ẹ ń bá rí márààrún ìkọ́dọ́dọ̀ ọlọ́run márààrún ó ṣàfihàn ń bẹ̀ ṣùgbọ́n gbọ́n wá owó iṣẹ́ rẹ̀ wọ́n rí wípé pẹ̀lú ni olùgbàgbọ́ ọ ìfinilọ́kànbalẹ̀ ìsọpé mọ́fóyà mọ́bẹ̀rù tọ́wọ́ ajátọ̀dọ̀ ọba adẹ́dà ẹ̀rọ kan sọ́dọ̀ bá ní kéèyàn mọ́fóyà kọ́ mọ́bẹ̀rù kéèyàn bá tó fẹ́ máa bẹ̀rù padà kéèyàn tí ń sọ ni pé bọ́yọ́lọ́ náà sọ ń gbà tán àti ọ̀dà lákì ó sì ń bẹ̀ ni kí sọ bẹ́ẹ̀ kí ló wá àfà tí wọ́n ti fi tí ń pe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní kí ni o ní alákatakítí ẹ bá ti rẹ̀ sọ fún ah tábà ti lọ jímọ̀ tábà ti lọ mọ́ka kò sí ti ń jẹ́pà fẹ́ wọ jímọ̀ bọ́ ọba lágbára àti káwọn èèyàn lẹ́nu jọ kò sábúrú bẹ́ẹ̀ kódà nínú àwọn àfa àti gan kọ́ àwọn tí wọ́n jọ àwọn ẹbí rẹ̀ gan ni wọ́n ṣe ń jẹun kí àwọn èèyàn dùn wọ́n jẹun láàrin ara wọn kọ̀ọ̀kan jímọ̀ alákatakítí ni ọ́ ẹ ń bá ti èwo nílé ìwé ni èwo alẹ́ ní ẹgbẹ́ aṣọ tí bẹ̀lọ́rùn rẹ one twenty thousand naira lọ́pàá kan o ẹ bí ọ̀rán sókòtò dì kí ni gbogbo pọ́blẹ́mù yìí alákatakítì ni ọ ẹ fine boy ẹ wo rọgbà ẹ ní èjì hmm? alákatakítì ni ọ èwo ní tuntun o ìyá gbàgẹ̀rẹ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ skáàpù ò tí ì ránà àwọn alákatakítì obìnrin ìsìlámù náà. bó wà ní ah ní ah, báyìí gbowó èlé o owó èlé bó ẹ bá dá lóo iye jẹ́ ni àwọn alákatakítí inú wa nù àbúgbò wa ní gbèkíní bàbá jẹ̀bù ọlọ́run mọ́jẹ̀ èémí ṣẹ́ ẹ̀gbọ́n sọ́run tí sọ ń pọ̀rọ̀ tẹ́tẹ́ ní ẹgbọ́dà ló inú wa nù àánú àti Eh? táwọn èèyàn mútẹ̀sù bá lọ tí wọ́n sàtàfilẹ̀ fún bàbá rẹ̀ kí ẹ ti tó àga kalẹ̀ àwọn alakatakiti lẹ́ ń wo ṣé sínú ọmọ náà lẹ́yìn gbogbo ẹ̀dọ́ ọ̀dù báyìí àti ẹ̀wà gbọ́n kẹ̀kẹ́ kò sí sound studio kò sí eh, alakatakiti nù bẹ́ẹ̀ sì wá máa gbọ́n bẹ́ẹ̀ sì wá gbọ́n ẹ̀wà wo ń bolìyàn fẹ́ bàjẹ́ báwọn nígbà tí ajá àdìgbòlugi tí bá ń pe ajá tó jẹ́ ń sùn ní dìgbòlugi oníṣìí ń pariwo sọ̀rọ̀ yìí sẹ́yìn náà wà fẹ́ sọ̀rọ̀ dìgbòlugi jẹ́mọ́ ẹ̀jọ́ ìta ń sọ tá ń torí ẹ̀wọ̀ mọ́sálásí kéèṣe ń tọ́pọ̀ o ìta fẹ́ ká gbẹ́yé kéèṣe ń tọ́pọ̀ o ìmánì làkọ̀kọ́ o alájà awolẹ̀ máa ń ṣe tẹ́ fi lọ mọ́ka ẹ̀ mọ̀ padà bẹ́ẹ̀ ẹ̀yin ń wò pé yóò wọ jímọ̀ kèwà jímọ̀ ó ti lọ awo tí wọ́n kọ welcome back fún nílé awo aláàjì ibi náà ti kọ́ sínú wọn kọ̀ níbẹ̀ padà tí wọ́n bá ti á ní wọ́n níbi ìyànkan owó wọn ni wọ́n pọ̀ one night ládùúgbò wọn máa máa ra màálù ńlá gbogbo àdúgbò ni ọkùnrin wọn pè fún ọba ti dinú ọdún ọ̀tọ̀ làgbò tán àgagọ́ ọ̀pá ìsìláàmù wa kọmọ bá gbogbo tí ń ṣe ilẹ̀ Yorùbá ń lọ títí kọmọ bá lọ ọlọ́nlọ́mọ̀ yọ wá ọlọ́nlọ́ yọ wá o nínú àánú tó lọ ń ṣe fún wa tó ga jù ó ní bá àti rí ìsìláàmù yìí sáà sàbẹ́ ní ọmọ wa ni kèsì náà sàbẹ́ ní ọmọ ìsìláàmù wa àánú ìsìláàmù tí wọn bàbá kọ́kọ́ ṣe lọ́hùn tí wọn ò sì gbọ́ mi ọlọ́run ní bí wọ́n ní mi kọ̀ọ̀kan o. ìsìn gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀dẹ̀gbà ní ìsìn sílábọ̀ọ̀sì àwọn bàbá lánàá ṣẹ̀kọ́ lọ́lọ́run ó lò fún yín o sílábọ̀ọ̀sì tí wọ́n ó lò fún yín là ń sọ yìí sílábọ̀ọ̀sì ti rí. èmi ọ̀gbọ́n ìlàyé mm, àwọn bàbá náà tí wọ́n bá gbọ́ ilé ìwọ̀n ó ṣe ìbí wọn màdénù wọ́n sì ṣe yanjú níwọ̀n bá bọ́lọ̀ ti fún alágbára ẹnìkan kò ní èké ìbò wọn ṣùgbọ́n ìta ìjọ ń sọ lọ́ní ìsìn kí wọ́n tó lè kọsẹ́ olóore kan fún yàn yọ́ jẹ olùgbàgbọ́ òdodo sọ́lọ́n kí wá nígbàgbọ́ kónú jọmọ́ ẹ̀jẹ̀ afura o bá a ṣe wà mọ́sálásì gbogbo wa kọ́ la gbàpọ̀ lọ ní pààyàn o ẹlòmí ọ sọ̀rọ̀ mi ìgbọ́sàrí dáadé pé ah torí pé máa sọ́sù bá dé ní ìsìn gbogbo ẹnu mi nǹkan mi wọ́n máa sọ eléyìí tó dájú o ìyá fùfù lọ pa omi eléyìí clear wà lọ ìyá fùfù lọ pa bẹ́ẹ̀ sì fẹ́ àwa àwa àwa tẹ̀lé àwọn àgbàlagbà gbogbo ọtí ń kú iṣẹ́ ẹ̀ṣẹ̀ bí ẹ̀ ń lọ ọ̀run ni ẹni tó jọ̀rọ̀ bàtí pé yọ́mọ̀ ní káàkiri tó bá ti jẹ́ pé èèyàn kúrò láyé tó kọjú ọlọ́jọ́ lọ ta ní àbálò tiẹ̀

sí àwọn aláyísá wọ́n tún yọ jímà lẹ̀ àwọn ìbọ́gùn jímà jẹmáà ìtí ìlà mọ́fẹ́ là tààjọ jókò mọ́sálásí ta lọ́gbà kò sẹ́mà ní àti ìṣẹ́hùn èèyàn mélòó wọ́n tilẹ̀ ti sọ̀rọ̀ ìyáálé màmá òun fún iná ní gbé kí bọ́rùkú iní ń bẹ lọ́pọ̀lọ́ rẹ̀ bó forí balẹ̀ iní ń rẹ̀ bí fìlà wà fúra ní ní kìsìnà ẹ̀ka a mọ̀ wá wò kó simple ó simple ṣùgbọ́n sáà tí ìbọ̀ sí ojú rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tí wọ́n ti wè fún òun lẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó gbọ́ àwọn màláíkà ìgbọ́ wípé àwọn màláíkà tẹ́ ń wò yìí ọba adé dàda wọn láti bí ìmọ̀lẹ̀ ìrìnsẹ̀ ọlọ́run ọba ní á wọ́n èsì ìṣẹ́lọ́n torí tí ó mọ̀ ọmọ àṣẹlọ́n ọlọ́run ọ̀dá máa wọn. la ya'tuna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun in tọ́rọ̀ ń bá pa wọn láti oní wọn gbogbo òjíṣẹ́ pátá ẹni ni wọ́n o bi tí ìsìláàmù ti wẹ̀ tọ̀ gbogbo òjíṣẹ́ ọlọ́run pátá ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin lẹ ẹ̀yin ilẹ̀ gbà wọ́n gbọ́ o nítorí wípé ẹ wà níbi ìwà Ìsá tẹ́ńpẹ̀ Jesus olóòkọ rẹ̀ mọ́sálásì ọlọ́run ló lè mọ iye wọn bùrà Ìsá nìyẹn Ìsá ń dókun àbáwo kíríkà ní Ìsá o kíríkà ọba sáso Ìsá Ìsá yàtọ̀ sí threatening torí threatening ni kẹ́yìn òkú òun ní ìsìlámù tó dórí rẹ lónìí kọ́ wá di kọ́ máa ṣe christianity wọ́n wà tó sọ fún pé mẹ́tẹ̀ẹ́jì okọ̀ rẹ̀ o hmm, threaten ẹ̀yin mùsùlùmí lè dà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lè dà ẹ̀yin ní ẹ̀yin tó ń jàgìrìjàgan ẹ̀yin ní ẹ̀sùn pè ní ń tẹ́ ẹ̀jẹ̀ ṣé bí jẹ́jẹ́ ìjẹ́jẹ́ yìí lẹ́jọ́ kò tó di di chairman local government vice chairman tí ń sọ pé ìlẹ́jì ń gbé fúlàní àti àjẹ́ àdìsí lẹ́kìtì ẹgbà ní ìjọba ẹ máa kówó bọ̀ owó èmi àti owó tá àjọ sórí rẹ tọ́lọ̀ ń kó fún wa ń bì àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ òun ló gbé rẹ̀ pamọ́ ẹgbẹ́ òun ń kọ́ni ń lọ ń kọ́ ń bọ̀ ẹgbẹ́ bí nǹkan tí ò ní túmọ̀ tí ò ní mí ni. wọ́n mọ̀ sí ti àbúrò pẹ́ńkẹ́lẹ́ gbé o ọlọ́mọ gbà wá o fúlàní dànù àtọ́ gbé. nínú ẹ̀yàwó la àti lórí rẹ̀ sáàrò lórí ibú èyí tó ń kálukú wá fẹ́ pín oníkọ́ máa bá lọ. anábì wa ń sọ pé ni tí ó kó nǹkan márùn ìwá ìmánì ní ìpìlẹ̀ òun ni wọ́n fi fíìlì fọ́ọ̀mù o. wàlláhì ọ̀pọ̀ ní mùsùlùmí tí ọ̀gbọ́jọ́ bẹ̀rẹ̀ kìá mọ́bọ̀ ẹlòmíì gbà pé àwọn afá kan fi ń dẹ́rù báyàn kí ni ń bẹnu sáré kò ń sẹ́nu sáré èmi ló ń tọ̀ ń sọ fún jọ́nà oníyàfá ní ohun tí wo gbé ẹ lọ́wọ́ bọ̀ báyé ṣe rí lọ́rùn rí bí mo ṣe wà mo súnmọ́ Abíọ́lá gan-an gbàtọ̀ wà láyé láti gbò ti kú kò sígbà tí ń lálàrí bàbá kọ́lá báyìí ń bánu kọ̀m̀plìtì agbára rẹ̀ ti máa wọ̀dì ń wọ̀ bánu níkà yìí bìrẹ̀ wọ̀ láyé nù náà ah, iná ló tún wọ̀ lọ́rùn iná ọ̀pọ̀lọ kan nù kọ̀ wá sí tẹ́ wì agídí ni lẹ́yìn rẹ̀ àti kó máa pè ní alákatakìtì lẹ́yìn ìyún alákatakìtì ló kọ́ yìí ìyá ń bẹ́nu sáré wàhálà bí mi ra mi rọtí wá o rọtí wá o rọtí wá wọn mọ tí o èyí àti àlọ ọdọrùn àwa jẹ pé ọ̀nà gbogbo táwọn àfa àwọn sẹ́yìn òjì ọ̀nà méjì bọ́ bá sì ń bá sì mutí láyé tí mi kú tí n bá dọ̀rọ̀ tí wọ́n bá ní ń jìyà èyí mà tí mo fẹ́ jìyà lè lórí ẹ̀rù kan mẹ́wàá. ìgbàgbọ́ yìí ó ń dà kéé sí ìgbà tá a jọ tẹ̀ láǹtọ́ ìgbà ọbájọ kò ní àti bóyá èèyàn bí máa kú tọ́jẹ́ pé ọ̀nà kan ní nínú ọ̀nà àlìjẹ̀ náà ló sí fún tán àbẹ́lọ̀ kó sí ọ̀nà fáwà o ṣùgbọ́n tó bá ti fún sùúrù ní ó sì òwàfá tọ́ ọba gbà pé ìsara katakiti ọ́ tẹ̀lé mi lọ́jọ́ ń fún alọ́mà ní o ó ní jò àtẹ̀gbọ́n tí orí ló sì dápàdì ló pé àfàrà àáfọ̀ ọlọ́mà ìwọ kan ní kọ́ kọ́pẹ́rẹ́tì àáfọ̀ lọ́mà ó sì gbàgbé ń sì wọ́n mọ́sálásí ń kírun fọlọ́ wọ́n láwọn ó fọ́ lọ́mà ó sì gbà ọmọ kí wọ́n fẹ́ fún. ọlọ́sàn-án parí ọ̀sùn tán lọ́jà wa ń bí náà ni àwọn àlàjá tẹ̀sùn báyìí ni wọ́n fi kọ́ ara ṣọ́ọ̀pù ọmọ yòyè ẹbọ sí yìí ó àtẹ̀yìn sáàmọ̀dún ẹbá yáyáyáyá ẹbọmìyà bá fi wọ́n lẹ̀ bá fi wọ́n lẹ̀ wọ́kọ́dà àtàárọ̀ mo ti fowó yín bí ẹsẹ́ apá báyìí lọ́sẹ̀ yìí láti Òṣogbo wá bá dì nígbà ọwọ́kọ̀ wọ́n ṣàdúrà fún náà tọ́fà mi o pé ẹ̀ẹ́dẹ̀ dáadáa o sọ́yà ọ́sà mi pé àwọn ta lọ́nkẹ́ ọ́dẹ̀ dáadáa bó ti kíra mi sọ́yà ìyàwó náà wà ní ìyá àdí ọ̀hún ẹ pé ìyá ń ganda gbogbo táwọn èèyàn ń bọ̀ yìí lẹ́yìn ọlọ́run ṣé wọ́n yá àrídò ni sori kí ni kí gbẹ̀rẹ̀ nìkan ọwọ́ àgbélẹ̀ Yorùbá ò ní nígbàdì ò ní nìkankan ó ṣe ayé gbénu ọ̀dà àwọn tí wọ́n bọ̀ ṣègbàdì òun jogún ẹ̀rọ bàbá wọn ẹ̀rọ bàbá rẹ̀ lọ lójogún ẹ̀ àwọn dà bàbá rẹ̀ ń dà ìmọ̀ọ́nì tí ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ ẹnu kìí ṣe tí mọ́mù náà ń sọ yìí nìkan kí la ń sọ ó dì ìgbà tí ó bá tó ń kan ń ka tá a wá ń bá dáadáa pẹ̀lú ẹ̀ tá a bá tó dúró déédé tá a bá wípé á ah, ọlọ́run ọba ló ní mo è sí ìbáyàn àdébẹ̀ tó bá tó táìmù kan kọ̀rọ̀ nìyẹn ẹ̀ wọ́n ní káwọn mọ̀ sí ìkíní kan kó wà sí àṣọ ẹ̀ káwọn ẹ̀ tolú ẹ̀ ní à ń bá sọ ẹ sì mú lọ́wọ́ nígbà tẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ kọ̀ tẹ́lẹ̀ ní í ṣe àṣepọ̀ tí ànábì fi ń sórí rẹ̀ tó ń kálukú ti ń wò wípé tó bá ti sàn lẹ́lọ́dọ̀ mi ọgbẹ́ lọ́dọ̀ ẹlòmí wọ́n wá gbé ìdarí ilé ayé yìí wọ́n gbé lọ sọ́dún èṣù. nínú ìlónìí tọ́ọ̀bà lówó dáàyè kan ọ̀dọ̀ rẹ̀ èṣù.

tí ó dàrú tí sì ń bẹ́ńbẹ́ pẹ̀lú bá dẹ́dà dákọ̀lá àlìjànnáta ó ń tàn wọ àlìjànná àdọ̀mánu àlìláyé àdọ̀mánu àlìláyé ìfinilọ́kànbalẹ̀ tó wá jẹ́ tọ́lọ́n àkọ́kọ́ man hafaza ala salawati al-khamsi gbogbo ẹni tí bá máa sọ̀rọ̀ wákàtí márùn-ún ala wuduhin kẹsàlù wà labalabala yóò farabalẹ̀ ẹlòmíì yóò mọ̀ sọ̀rọ̀ bígbà tí èèyàn ń para yóò sì fọwọ́ bomi yóò tún yẹn ọwọ́ kí ló dé kọ́dà lára tí èèyàn fi máa mú òkè lọ́dọ̀ ọlọ́run ó ní kí o tútù ọ̀rọ̀ wà díẹ̀ tí ò lè para lá tí ó sọ ní bí ẹni tí ó kò tútù kéèyàn ò sì rí pòun tó fomi sàlọ̀ dáadáa wa ìsìbáàgùn lòdò alálùmọ̀kárì bí sin bẹ́ẹ̀ ní bàtàrù wà látán tó bá jẹ́ kó lọ́dá wà mbẹ́ àlùwà lábùjẹ́ ìjẹ́ kù ní òsè táwọn yàrá bá ń bá mbẹ́ wọ́n tẹ̀tẹ̀ máa bá sin ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn bí gbogbo ìgbà náà ni wọ́n máa sọ yọ kà sẹsẹ̀ sùn báyìí sùn báyìí ńlọ náà tọ́lọ́ yẹn. àlùwà láàrẹ̀ máa dà ẹ̀wọ̀n tánàbí papọ̀ máa wọ́n rúkú wẹ̀yìn àwọn rùkú tí máa rùkú nínú òrùn iná rùkú gidi ní Allah akbar tí wọ́n bá wá dé fíldì bí ṣe ń sọmọ sọ́tì bí ṣe ń fẹ̀yìn bábọ̀ ní ọmọ fífà ṣí pín kọ́ fún òṣèré bẹ̀rẹ̀kù rùkú ó sọ rùkú náà wà sójú dìhìn náà àti foríbalẹ̀ ẹ̀rùn náà jọmọ ẹsì wùdó ní ọ̀pọ̀lọpọ̀ wàlà àforíbalẹ̀ tá a bá ń kírun jẹ́ àmì hadith abdul abbas radiyallahu ta'ala anhu ọ̀dọ̀húnmá umirtu an asbira ala sab'ati a'zumin annabi nígbà ọlọ́run pamela tẹ̀ kí n foríbalẹ̀ lórí eríkè méje oríkè méje nínú ọlọ́run fi ní kí n máa foríbalẹ̀ fún kí wọ́n tó lè máàkì foríbalẹ̀ rẹ̀ iná ló sì ní sọ fẹ́ iná iwájú àti mú ẹyọ kan méjèèjì ibi àti bí tẹ́ bá rọ́pọ̀lọpọ̀ àwọn afọ́wà ní sàndíyà bí a ṣe máa ń ní kí lórí ẹni tó bá jẹ́ pé ọba nínú wọn torí kèsè gbogbo wọn kèsì ṣe dandan torí pé a ti sọ díẹ̀ kèsì dandan ni kéèyàn ò ní gbogbo ìtì ń bẹ léjìká wa ìnáà kèsè gbogbo ọmọ lónìí ọmọ tó bára lórí rọ́ọ̀dì ń ní gbogbo bí a ti ráì náà ni ó tún ṣe wá dùpá àforíbalẹ̀ tá a wá ń jẹ orí mọ́lẹ̀ òun wá gbówó wá òun ọ̀lọ́ọ̀lẹ̀ mọ́ tá a ràn condition warranty bàbá forí balẹ̀ ń bí eléyìí lónìí eléyìí ní rọ́ọ̀gì ni bàbá sọ tó fi di pé kí ló kọ rẹ̀ mẹ́bí imú iná ẹ̀rì tó ní dára jẹ ibi àti bí one ọwọ́ méjèèjì ọ̀sọ̀ wọn nù wa lẹ́yìn tí máa ṣe báyìí sílẹ̀ ẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ̀ ọba yìí tàbí sọ a sì forí balẹ̀ báwọn ọwọ́ yìí ó lè lẹ́ báyìí one two plus one one láàmà kẹlẹ́ báyìí ibi àti ibi one ó di mẹ́ta ibi three ibi four lẹ́yìn náà ìlọ́wọ́ àkú oríkè ẹsẹ̀ méjèèjì orí ẹsẹ̀ wọ́n báyìí ilé yóò lélẹ̀ ilé náà yóò lélẹ̀ one two three four five six seven téèyàn bá wá ń kírun fọ́ bá dẹ́dà bí ṣe ń kírun lọ ó forí balẹ̀ nlele tòótọ́ ọwọ́ rẹ̀ ń bẹ́ ńlẹ̀lẹ̀ imú rẹ̀ ń bẹ́ ńbẹ́ orúkọ rẹ̀ ń bẹ́ ńbẹ́ ọwọ́ á mú ẹsẹ̀ gbogbo tí wọ́n ní ọwọ́ awí ó gborí pò ó forí ó fi wí iṣẹ́ ní àwì lẹ́ẹ̀mejì nígbà tí èyí ẹlẹ́ẹ̀kẹta ó ti kásẹ̀ sí ilẹ̀ padà ẹlẹ́ẹ̀kẹta tí ó wì ilẹ̀ ńlẹ̀fẹ̀ rẹ̀ wà òun nírun irun ẹ̀bù jẹ ká tó wá sọ ìkúùkù tọkọ̀rọ̀pọ̀ fi ń ṣe kókó rẹ̀ ìǹtẹ́ ní amójútó àti abákẹ́ ti bá ń lọ kọ́ kàrẹ́ẹ̀tì kọ́ nígbà tó mẹ́fà ẹ ti máa àwọn míì ọmọ pé àwọn lè kó lé lórí tí wọ́n bá bíjẹ sí ìdàkọ́ wá fèsì ẹ̀ bí ṣe ń tàpá ní ọmọ tasẹ̀ bí ṣe ń tamú ní ọmọ ta ojú ní ọmọ ta gbẹ ọ̀nù tí wọ́n bá ti gbé bọ́ọ̀lù lómi lọ fọ́kọ́ wá rẹ̀ sí bọ́ọ̀lù yọ ọmọ wá bẹ̀rẹ̀ pé ẹ̀yìn ọ̀rùn lẹ́fẹ́ ni àborí tọ́bọ̀ wá déwájú ọlọ́run ọ̀sẹ̀ ní tí ọmọ ṣe nọmba wán nìran àti tí ànábì kàmọ́ràn ẹlẹ́ẹ̀kejì wàṣọ márọ̀mọ́dọ́n alóbìnrin títí wọ́n kírun rọ̀mọ́dọ́n tàbí títí ń gbàwẹ̀ rọ̀mọ́dọ́n ó sọ rọ̀mọ́dọ́n rẹ̀ dáadáa wọ́n rí irun kan tó pé sínú ìwéṣẹ́ rẹ̀ wọ́n tún rí àwẹ̀ kan tó pé sínú ìwéṣẹ́ rẹ̀ wà hajjá lè bẹ́yìí ta ó tún wá lọ rèé ṣe hajji mà ní sátọ́ ilẹ̀ ìṣẹ̀bíra lẹ́yìn tó jẹ́ pé ọlọ́run fún ní agbára bẹ́ẹ̀ kí ni agbára bẹ́ẹ̀ tòótọ́ lóró wájì ṣùgbọ́n tó bẹ́ẹ̀ bọ́ náà ebi ọ́ pàyàwó àtọ́mẹ̀ tó wéde ni kò sí tí ó filẹ̀ fún ọlọ́run rán ní ájì tòótọ́ lóró wájì kò sí tó kankan máa jẹ lọ àfi máa ṣe bad bara fine bara dáa o títọ́ náà nìyẹn bad bara ní nǹkan burúkú kọ́nà tó jáde kọ́ má gba fine bara kó lọ́wọ́ wa o kọ́ wá fi bad bara pààrọ̀. Hmm ìyàtọ̀ mẹ́láàrin méjèèjì ìntí ó filẹ̀ fọ́mà ìntí ó filẹ̀ fòyàwó hajjọ́ náà wọ́n tún tọ́kọ́kọ́ náà dáa ọkọ̀rí ọ̀hún nígbà tí ó dì ábì gbogbo ń tọ́lọ ran ó ṣe bọ́lọ̀ ti ní kọ́ra ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kọ̀ lágídí ibi wọn ti ní ọ́sàsọ́ ń bẹ̀rẹ̀ má lọ lọ́fíńdà kò lọ́fíńdà má bìí ẹnu rẹ kò gẹrun gbà náà ọyá àsìkò tó tá gbẹrun gbẹrun ibi tá ìdìlẹ̀ kò rẹ o ìrókò tó lẹ̀ rẹ o kọ́dà ó ń sọ lóun tó sọ fún wa pé ká sọ́ra níbi gùlúwù àṣejù oko tí a ní alẹ̀ ìkúrá yìí ibà sí ọlọ́ni wọn ò ní alọ́ rẹ̀ gbé búlọ́ọ̀kù ọdún kan bẹ̀ tí òkú kan níwọ̀ntúnwọ̀nsì àti bí wọ́n ti rán wa ìrun one hour two hajj ìlà ti dé yìí o wọ́n rò náà ní ìwòsàn rẹ̀ wà á tọ̀ zakata máa lè tọ́jú bá bí anọ́pso ọwọ́ ayọ̀ zaka owó rẹ̀ tí ẹ̀mí rẹ̀ sì tàn sórí pé tọlọ́run ọba ni zakai ẹ̀tọ́ tọlọ́run láwọn aláìní lọ́wọ́ ọ̀hún pẹ̀láṣẹ ọlọ́run ló ń fi yọ nẹ̀kẹ́rẹ́ mọ́ àwọn alájí owó dìbú wọ́n fẹ́ yọ ṣàká wọn o láàárọ̀ sunday tó bá sì fi ju aago mẹ́fà bọ̀ lọ wọ́n ti géètì adámọ̀sùngbà o láwọn èèyàn bá ń lọ látẹ̀yìn ṣáì sálọ kírun nǹkan ti dé ìbẹ̀ni ti kí ṣáì ìbẹ̀ni àsún nígbà bàbá ìgbé owó dé táwọn èèyàn ti tò lọ́nú òrùn wọ́n gbó dé ní three thirty nírọ̀lẹ́ wọ́n sì ní èèyàn dé ní gbàmá ìkìlì tí wọ́n kọ́ sọ ni pé á ẹ̀yin olùsí ẹ̀ mà láfaradà o wọ́n è gbèsà káàtà wọ́n ìpínlẹ̀ àà ebi ṣe bẹ́ẹ̀ ti lọ sẹ́ni ebi sísà jẹ́ jẹ́ bí àwọn oníṣísà ti kọ́ àti ṣẹ́yà náà à láàrín ó mi pé bí ìjọ márùn-ún gẹ́lẹ́ sọ fún yín lẹ̀gẹ́rẹ́ kẹ́ẹ̀tì wà ń bí ẹjọ́ olùsísòrò control gbogbo gbọ́nà tó sọ olùsí ní ọkọ̀ bẹ̀rẹ̀ control kí àwọn ọkùnrin kí wọ́n tó báyìí kí àwọn obìnrin kí wọ́n tó báyìí ẹ ti ẹ̀ máa ẹ̀yìn olùsí fún bí ṣe lè yà báyìí yóò dùn àwọn ìwà dorí kudu ọmọ tí sọ kọ́kọ́rí o ọ̀rọ̀ náà yìí náà sú o bí wọ́n ti rán wa náà sú àwa forí má bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ ìpọ̀ àwọn èèyàn ń gba kàkà wọ́n sì gbọ́ ẹkún pé ọlọ́wọ́n bá mọ́tò lé àwa sọ́dọ̀ ọkùnrin má lọ́dún mi o ànábì ní kì í ṣerú ẹ̀dà báwọn ọjọ́ sàkó owó rẹ̀ lẹ́ni tí ìrírí àwọn tó fẹ́ gba zakáhùn sàn ti ń sáà torí pé àwọn mímọ́ wọn ní ẹ̀ ń fẹ́ ná ìgbà ọba tó rí ẹni tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ sí ẹni tí ń sàánú rẹ̀ ni ló pí ọ̀sọ̀dọ̀ ọlọ́run àríyàn aráwẹ̀ àríyájì àrízàkà kí wà lẹ́lẹ́ ìkarùn wà á dẹ̀lẹ̀ àmàna tó ń tọ̀ tún wá ń pé ẹni tí wọ́n bá fi sọ àwọn mímọ̀ ní àmàna gbogbo wàdá ìwùlò kónú gbogbo tí wọ́n bá fi sọ́yàn dúkìá òbí ni o dúkìá ẹbí ni o dúkìá àlú ni o dúkìá mọ́sálásí ni o dúkìá ọ́fíìsì wa ni o dúkìá kankan ni o ti ń sọ tẹ̀síkánná tẹ̀síkánná ṣùgbọ́n nínú ìwáyà mi wọ́n bí ànàbí léèrè apákanlẹ̀ náà pé àbújá àdúrà ìgbà ní àbí léèrè wípé kí gan ni àdáwùlẹ̀ àmánà yẹn ọwá ní alìmùsùlù mìíràn jànáàbá ìyìn tí ń yí tí mò ń sọ láàrin ara rẹ̀ èjìjẹ́ kan bẹ̀ o náà ni alìgúsùlù mínà ìjànàbà gbogbo ẹni tí ó kò dáadáa dọ́dọ̀ lọ́dọ̀ gbogbo àríkìámà yóò jẹ́ ni ti máa wẹ̀ tí bá ti wà lára jama wà wà wa inda Allahi azim ọ̀pọ̀lọpọ̀ ń wò pé nǹkan tí ò ní tùmọ̀ ní tó kéré kéèyàn máa mọ̀ ara rẹ̀ wípé oúnjẹ jẹ́nàbà oṣù mẹ́ta sára wẹ̀ ń sẹ́rí gbogbo àwọn kiri náà ẹ̀ eh, ìwẹ̀ náà ó ti gbé ìwẹ̀ ó ti gbé ebi kéèyàn káàkiri mẹ́dọ̀ sí mi. òrè o àgùsùn jẹ̀nẹ́bà mélòó mélòó máa mú tí ń kírun fáwọn ẹ̀ láì nírun. ìkànnì àmà mu nígbà pé àwọn tó kó náà bí mi ó kékeré ló máa fi kírun tí màá ti dé ẹnìkan ọ̀bọ̀rọ̀ kírun tí màá rí àwọn èèyàn ọ̀bọ̀ wọn ti máa jama mi kò sí wàhálà ó sì pè wẹ́dà kó bò sí bọ́gílárì ó sì fi kọ́kọ́rọ́ bẹ̀ ìmáàmù ni ojú kọ́kọ́rọ́ apọ̀ ìgbà mí bẹ̀ wọ́n tẹ̀ ti kọ́ mọ̀ wọ́n sọ̀tẹ̀ apadà lé bí wọ́n mọ̀ mọ̀ ní o bí wọ́n gbàgbé ni wàhálà wàhálà wọ́n sẹ̀tọ́ alọ́ mú kí àwọn oṣù wà lórí ìbò mọ́sálásí ń bẹ́ ń bẹ̀ lónìí ìmáàmù ò sì ń bẹ̀ mọ́ àwọn ti wà lábẹ́ kòtò àánú ẹnu bẹ́ẹ̀ wà kírun fún yóò sì fi jẹ́ náà bà kírun bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà tó o bá ti wà ọ́n sọ láti padà bóyá láti bí ẹ̀jẹ̀ òbí ẹ̀jẹ̀ tó bí ma ní lẹ́yìn bàtọ̀ bá bí ma tó bá ti dáyọ́ wẹ̀ àbí ti gbàtọ̀ wà ọ́n sọ láti àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ ń fi ojú fò kò sì bẹ́ẹ̀ o àmọ́ náà tọ́lọ́ fi sọ wà nù torí pẹ́ nìkan kò ní ìbéèrè lọ́wọ́ èèyàn ẹ̀rọ mọ̀ pé irú kí lélẹ́yìí àbú ẹ̀wà wa ẹni jẹ́ nàbàlà èèyàn gọ́kọ̀ máa wó ń tàn pé sí èsì pé ọkọ̀ jáwọn náà lẹ. àwọn nǹkan mọ́ra àrùn ìṣì èmi àti yín lè sáàtì ìbá èntọ́ wá jẹ́ gbòǹgbò rẹ̀ ànábì ni máa ìmáni pẹ̀lú ìmáni tí ó wù àwọn kan ń dé ni ẹ̀ ó lè wọ́n sáà bí ní òun ti pátì tó ń wo. ṣùgbọ́n ọ̀dànú o torí ìjọ tó wọ́n bà ní ìdí ẹ̀ àwọn kí ni àwọn bí ogun tajà kí ni jẹ́bẹ̀ kan ogun tajà o èyàn warawara o irọ́ ni njebe wa wallahi irọ́ ẹni tó bá yín ṣe ń tẹ́ pẹ̀lú fi ń tà òun ti bá ní jẹ̀nà ládé ó sì ní ọmọ pèrò

àwọn èèyàn ń bẹ́nú ìsẹ̀mí ayé débi pé òkun ti àwọn òkun tún ni nínú tún ni gbogbo eré ìkọ̀dàrú ọ̀tọ̀ ọ̀nà kan tọ́rọ ní ẹ̀mọ́tọ̀ ìbọn ọ̀wàárán àjẹ̀nù ní gbèrè iwájú rẹ̀ yọba ti tàbá ìjọba ìsọpọ̀ ti mọ́ pẹ̀lú rẹ̀ yóò gbó ọmọ gbèrè fún mẹ́ ẹni tí ó sì rí òní mọ́ ah bàbá àfáwà kan bẹ́ńjọ́ ah àwọn èèyàn ti bàbá ti délé wọn báyìí wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo wa pé fún wọn bí àwo kí ni wọ́n fẹ́ jẹ yóò lè gu àtẹ̀wà ìwọ́n kọ́ yóò lè kuru àtẹ̀kọ́ ìwọ́n kọ́ yóò nìyàn àtẹ̀fọ́ bàbá ò ní ẹdẹ padà wọ́n lè fi abọ́ tàbí ìtẹ̀jú márùn wọ́n kàn ra mútẹ̀ tí wọ́n fi wọ́n ṣàdúrà wọ́n kàn dá wọ́n kàn fi borí gbogbo àwọn nígbà bàtí báyìí ìyẹn ọmọ gbóná ni ebá ní jẹ̀nu lọ́lọ́ oúnjẹ bù lọ́dọ̀ yìí kọ́ dá ṣé ẹ mọ̀ pé tí ọlọ́run ọ̀bà rán nàbí ìsí wa wà láà yóò níyé wa àgàgà tá a bá tún sọ̀rọ̀ àwọn àdìjànù kò níyé wa kò níyé wa rárá rárá àwọn ò tiẹ̀ kọjú nǹkan pọ̀ máa lọ ni. wọ́n wá ń pè wá sọ́dọ̀ ọlọ́run kí àwọn ìbáàdà ìkó lè wúlò iná ló fi jẹ́ pé bá a ṣe ń ṣàwọn ìbáàdà yẹn tó ìmọ̀ọ́nì tí yọ̀ọ́ jẹ́ foundation àìsí bẹ́ẹ̀ ó ń hàn fáwọn àbádá yẹn náà wúlò ebi yà á n'ebe ní àkínọ́tí ní nkị ka ní ẹ̀wọ́ ẹran chere ọlọ nke gbé èké ṣẹran ọlọ́run kìí ògún ní o kọ́nà bí mo ṣe ń jáde mọ́sájúlá ẹ̀wò tẹ̀sùbá mi padà náà ni ó ya súnà ṣe bọ́pọ̀lọpọ̀ wa iná láti kọ́lé táàsì ń ṣe landlord meeting káàkiri ládùúgbò bàbá tí ó ń pè ní kinní kan náà òun náà ní ọkọ̀ ẹ wo lásìkò tèmi kò sí olè ládùúgbò wa o ah, aláàjì ṣe ẹ̀fẹ́ bá ti jẹun èmi ò ṣe ẹ̀fẹ́ gbogbo máa búra máa búra sáà sọ fọ́fà èmi kò sí tọ́lọ́ mi òun mi bá wọ́n máa mú ó sì máa dábàá kọjá pẹ̀lú gbọ́nà dáhùn àkọ́kọ́ kọ́kọ́ máa ṣe aláàjì ni ó wíwú bó wá ni èmi ó ṣe pé mo kéwú mo wá fẹ́ gbalé ládùúgbò ẹni tó kọ́ takò mi àlàájì gangan ni pé wá fara ẹ̀ balẹ̀ tó pa àdúgbò ìlọ fẹ́ gbé o wà á kọ́pírẹ́tì ni wà á mú mi ìbọn wà á dẹ̀ dábàá kọjá àti ṣe ń bí nìyẹn àti tó wáyé pé ìwọ gan ọ̀gbà rẹ̀ gbọ́ lókù àwọn iná ni bẹ́ẹ̀ nìkan fẹ́ bá ọjà tá a ládálẹ̀ bọ́ bá ti gbẹ̀yàn méjì bá kú nínú kankan náà tẹ̀lé ara ìsìn asakasa asakasa asabu sàkó ní ìsinú wọ́n bà pàjà kí ọjà ìjọ tí wọ́n bá jọ 70 mùsùlùmí alaja alaja alájà ẹ̀wọ̀ ẹjẹ́ wọ́n gbé ikú òjijì pọ̀ fi ń kówó jọ ọ̀rọ̀ rùn káwà kó jọjọ́ na ẹ̀mọ̀ wá gbọ́nà àwọn èèyàn a rí pé àìsí imani irúgbò oríbi nínú ọkàn àrù oríbi nínú ọkàn wọ́n sọ fẹ́ lómi wá táìmù tọ́ bá ti bọ́ sí tọ́ bá parí iná ló lò ọwọ́ abọ́nu àti jẹ pẹ́pẹ́yẹ yóò sì jẹ́ ni tìyẹ̀tìyẹ̀ ọ̀sán ó sì nínú àtúnjọ sínú àwọn ni wọ́n máa pa àwọn ó fi àwẹ̀ àwọn ṣépè fún yàn ah wọlé èmi lọ́sẹ̀ ah rọmọdọ́ọ̀ níbi ṣépè fún ẹ ẹ̀yẹ ó wì bẹ́ẹ̀ torí pé ti ń gbà fọ́lọ̀ ẹ̀rù ń bà pé mọ̀bìyàn ti ń gbà lọ́wọ́ tí ìjọra eléyìí fún àpọ̀wò fúnlẹ̀ ni kátúbọ̀ bí zaka èèyàn ti yọ mélòó ni ẹni tí wọ́n ń yọ tọ́jú bá ń bí ànáfò mélòó ni wọ́n jama márààrún ẹwò bó ṣe simple tó ṣùgbọ́n kí n foundation rẹ ò ní imani wọn ò ní síwè fẹ́nìkan pé mùsùlùmí ni àfẹnì tí tàwíìdù bá kọ́kọ́ dúró lára rẹ̀ gbogbo tí wọ́n ń sọ ikọ́ gbogbo ìtẹ́ tí wọ́n ṣe sí àtúntì dàdí ara ọlọ́run ti forí díà alìsílámù yẹ jùlọ máa kọ́bla èyí tó bá ti lọ ṣáájú kó tó di pé òye mọ́fẹ́sítọ́lọ́run ọba bá dé ọba dàdà ní nínú kẹ́ẹ̀mí mo ti forí dín ṣùgbọ́n kí ló fún máa bí ọ ah tí bá fọ́ gbá oúnjẹ fún ọ wà láyé bẹ́bẹ̀ ti mí kí ni mí. ó tún padà bẹ́ẹ̀ ibi ọ̀ràn wà ibi ọ̀ràn wà nù àwa yóò bá wà lẹ́ẹ̀ yaari ni wa mo tún fọlọ́ múra torí pé gbogbo ẹ̀dá tó bá ti ka ẹ̀mí sí ẹni rẹ ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ á lọ bọ́ọ̀lẹ́ o ẹ̀jẹ̀ á bọ́ọ̀lẹ́ o débi pé tó bá lọ jẹ́ pé ìsìláàmù ọ̀dọ̀dọ̀ wa ni nínú first class ọmọ náà làbàjẹ́ oògùn tí wọ́n wáyé mẹ́yì níjò lọ wáyé náà ẹbí ń pé oògùn níjò lọ wáyé kèésì ìsọmọ àrídúró fún ìyá rẹ̀ ńgbàtí ìfẹ́mi ọlọ́run dákun ṣàánú wa o ọlọ́run mú wa dúró ìwọ má má má má fi ìfòòró àti ìnira jẹ́ ẹ ọmọ nírọ̀wọ́rọ̀sẹ̀ iná ni ó jẹ́ àmọ́ wájú alẹ́ ìgbò a mọ ní kẹsì rẹ̀ ó ti rẹ̀ èso o kò sí èso èso ẹni tí máa tẹ̀lé ó ti rẹ̀ ó ti rẹ̀ wà lọ́ọ̀ ó ti rẹ̀ ó ti wà ti gbogbo ẹni tó wá sọ pé òun ó tún máa sí nígbà tó ti mú yìí ó ní ọ̀rọ̀ tá a bá débi iṣẹ́ rẹ̀ ìjọrọ̀ rọ̀ ẹjẹ́ akọ́kọ́ dóńbi àkọ́kọ́ yìí kí wọ́n lè sì fáìlì fẹ́ni kọ̀ọ̀kan wa ọba dẹ́dà lẹ́yìn tí ọba ti mú tàbí ìwà ìjọba ìkìyàmá fálà nuqimu lahum yawma al-qiyamati wazna wọ́n wọ̀ná láì ní ìṣe ti ro sẹ́ni fálà nuqimu lahum yawma tí ẹ̀yìn bá ti mú ìjọba nítorí pé gbogbo sí olóore ibi tá ń pariwo nu kọ́ sáǹfààní tí máa ní ọ̀bá ti pilẹ̀ orí ìmánì ni a máa lé ìmánì lọ́fà tí a ti síwè fún a tí a ń kọsẹ̀ wálẹ̀ ìsáàsì gbogbo tẹ́ ẹ̀mọ́ ń sọ yìí bàbẹ́lẹ̀ tòótọ́ ní a máa bí ajá tó gbò ṣùgbọ́n mọ́sálásí ọ̀ndẹ̀ mìíràn mm-hmm. mm-hmm. tí yóò rọ̀ mọ́dọ́mọdé mm-hmm. ọba adẹ́dà lọ sọ bẹ́ẹ̀ fún rẹ̀ ó ní kánàbí ó fún wa nǹkan márùn-ún ẹ ń bá kó wájú ọ̀gbìn àlìkè àmà máa máa ìmáni pẹ̀lú ìgbàgbọ́ tó pure sẹ́mi ọlọ́run dákọ̀ láìlè jẹ́ nìyà àdébí bá ń fún ròdù nù pé yọ wà ń ọ ní ọ̀dà ní kẹsì o pa wọ́n ní o méjì sọ̀

gbogbo ọ̀rọ̀ àti màmá tó ń kálukú ọ̀rọ̀ àárín ọlọ́run àtẹ̀dá rẹ̀ ni o ọ̀rọ̀ àárín ọlọ́run àtẹ̀dá rẹ̀ ni o ó kó ń kálukú pẹ̀lú tọ́fẹ́ lọ débá níwájú ọlọ́run ṣùgbọ́n kó ń kálukú ó lè wà pẹ̀lú ẹ̀mí tó le tó sì sọ́ngì tí késù òrí já lọ kó ń kálukú ọ̀dá rẹ̀ padà pé tí n bá ní ní gbọ̀ngàn tí mo ṣèdàkejì àwọn tí mo fẹ́ fi jọ hàn dà àrọ̀ nìdà. ṣàngódà ọbàtálá dà ọ̀rúnmìlà àwọn dà òǹkàlùkù dà yẹ wọn kú o tó bá jẹ́ wípé oògùn ń bẹ ń tòótọ́ tó náà lè dá ọ̀pẹ́rẹ́tì bí agbára ọlọ́run yẹ wọn kú o ọba tí ń pọ̀ òǹkàlùkù ìlà ń pè wá sọ́dọ̀ rẹ̀ òun abẹ́rù òun a máa pè òun ká ọba dídà àrùnra wọ́ ọ̀rà kẹ̀sí ọ ní gbogbo ìgbà mẹ́jì àtúrí ìbínú rẹ o jẹ́ àtúrí ìyọnú rẹ nínú mọ́ sí alẹ́lẹ́bọ̀ o mẹ́jì apá nǹkan pọ̀ mọ́ táàtì ìpàdé rẹ o jẹ́ àpàdé rẹ lẹ́nu mímá wá gba ìbàdá ìlọ́wọ́ wa bá agbára wa ṣe mọ náà la ṣe ń ṣe yìí a ti ṣàbòsí ẹ̀mí ara wa wá bá ní fi títóbi rẹ gbà á mọ́ wò kékeré tíá wá bá ní fi mímá tiẹ̀ gbà á mọ́ wò dídọ̀ tíá wá bá ní fagbára rẹ gbà á wò lílẹ̀ tíá bí hakila hawla wàlá kúwàtà إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام سمى الله سبحانه وتعالى نبيه محمدا الماحي الذي يمحو الشرك الذي يمحو الله به الكفر وبهذا أرسل رحمة للعالمين وبهذا أرسل بشيرا ونذيرا يبشر من اتبع سبل السلام بكل خير ويحذر كل من خالف هذه الطريقة لذلك قال الله سبحانه وتعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له هدى ويتبع غير سبيل المؤمنين اللي ما تولى ونسلي جهنم وساءت مسيرا أمة الإسلام ما ظنكم بحديث على نبي صلى الله عليه وسلم على رؤوس الناس وهو توجيه إلهي وضمان إلهي لكل من أراد الفوز في الدنيا والآخرة جاء في السنن عند أبي داود وفي المعجم الكبير الأوسط عند ابن طبراني وعند امام الدمياطي من حديث أبي الدرداء أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من جاء بهن مع إيمان دخل الجنة فذكر صلى الله عليه وسلم هذه الخمسة الأشياء أمة الإسلام كل من يأتي بشيء من هذه الأشياء لا بد أن يبنى على إيمان قوي على إيمان خالص على التوحيد على إفراد الله سبحانه وتعالى بالعبادة كيف لا وربنا هو القائل وما خلقت الجن والإنس إلا ليعبدون إلا ليوحدوني ليفردوني بالعبادة ليعبدوني أنا وحدي لا شريك لي أمة الإسلام اعبدوا ربكم ولا تشركوا به شيئا فإن من أشرك بالله ومات على شركه دخل النار لأن الله سبحانه وتعالى لا يقيم له يوم القيامة وزنا وبعد إيمان قوي وبعد إيمان خالص يحافظ على الصلوات الخمس كثير من الناس يحافظ على بعض الصلوات إما الظهر أو العصر ويترك البقية أو يصلي الصبح مع الجماعة والباقيات في مجلس واحد بعد الإنشاء إذا رجع من دكانه أو خرج من مكتبه أو خرج من السوق وهكذا يفوز كثير من الناس أوقات الصلاة ولا يصلي في أوقاتها وقد شرف رسم أن أفضل عمان فقال الصلاة على وقتها فربنا سبحانه وتعالى جعل لكل صلاة وقتا قال الله تعالى لرسول صلى الله عليه وسلم بأنه جعل لكل صلاة وقتا وقتها وصهر سفان الحديث أبي ابن عباس والحديث والسنن عند الإمام الترمذي إن لكل صلاة أولا وآخرا الحديث أمة الإسلام من حافظ على الصلوات الخمس على وجوههن وركوعهن وسجودهن لا بد من إسباب الوضوء وقال النبي صلى الله عليه وسلم الوضوء مما يكثر على به السيئات جاء هذا من حديث عبد بن عباس لما تأخر صلى الله عليه وسلم عن صلاة الصبح حتى رأى ربه سبحانه وتعالى في المنام حتى وضع يده في صدر صلى الله عليه وسلم فعلم كل شيء في السماوات والأرض إلى أن علمه الله تعالى بعض الأدعية في هذا الحديث ومنه في الكفارات وإسباب الوضوء وكذلك علمه الله تعالى ما يختسم فيه الملأ العالى في في الدرجات والكفارات وذكر من الكفارات إسباغ الوضوء أمة الإسلام من أسبغ وضوءه لكل صلاة فقد فاز ثم على ركوع يحافظ على الركوع يركع معتدلا مطمئنا قبل أن يرفع رأسه من الركوع وكذلك يسجد فيسجد على ما جاء من حديث ابن عباس رضي الله تعالى عنهما وارضاهما أن صلى الله عليه وسلم قال أمرت أن أسجد على سبعة أعظم وكان يسجد على هذه الأعضاء كما ينبغي فمن فعل هذا فقد فاز وأفلح ونجا بإذن الله الواحد القهار بارك الله ولكم في القرآن والسنة ونفعل وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى ثم الصلاة والسلام على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام من جاء ربه يوم القيامة بإيمان خالص وحافظ على الصلوات الخمس على عدوهن وركوعهن وسجودهن وصام رمضان صام رمضان لله سبحانه وتعالى إيمانا بالله واحتسابا في الأجر فإن هذا فقد فاز وأفلح وحج البيت من استطاع إليه سبيلا ثم حج بيت الله الحرام لأنه استطعنا ذلك إليه سبيلا فإن الله سبحانه وتعالى إذا قبل منه حجه وجعل حجه حجا مبرورا وسعيه سعيا مشكورا وذنبه ذنبا مغفورا وعمله عملا متقبلا فليس له عند الله جزاء كما جاء من حديث ابي هريره الا الجنه وكذلك قال صلى الله عليه وسلم واعطى زكاه ماله طيبا بها نفسه اعطى زكى أمواله بنفس خالصة زكية راضية غير كارهة طيبا بها نفسه وأدى الأمانة فتفسير الأمانة في هذا الحديث من الرسول وعند بعض بل من أبي الدرداء وبيد أنه ذكر جزءا من أجزاء أدي الأمانة فقال وأدوا الأمانة المثل من الجنابة ثم ختم صلى الله عليه وسلم كلامه بقوله إن الله لم يأمن ابن آدم على شيء من دينه غيرها فربنا سبحانه وتعالى لا يريد منا أكثر من هذا أخلصوا أعمالكم لله حافظوا على الصلوات كما أمركم ربكم سبحانه وتعالى سوموا لله إيمانا واحتسابا حجوا بيت الله الحرام إن استطعتم إليه سبيلا زكوا أموالكم فإن الله سبحانه وتعالى ينمي ما بقي على أيديكم ويزكيكم كذلك ويصلي عليكم ويرحمكم وأدوا الأمانة خصوصا الغسل من الجنابة فإن هذا ضمان إلهي فربنا سبحانه وتعالى لا يغني عاد من جاء بهذه الأشياء الخمسة مع إيمان خالص قوي فإنه من أهل الجنة اللهم ربنا اجعلنا وإياكم من أهل الجنة واجعلنا وإياكم ممن يتبعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام المسلمين اللهم ربنا أعز الإسلام المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر عداك الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم اجعل هذا البلد آمنا اللهم ربنا اجعل هذا البلد آمنا وردنا إليك ردا جميلا ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين ردنا ربنا إليك ردا جميلا عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي يا واسع المغفرة يا أجود الأجودين ويا أرحم الراحمين آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الناس عباد الله وأعلم ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة ثابتة من نسي الصلاة علي خاطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو واعتدلوا استو استو واعتدلوا سد الخلل ساووا بين المناكب استووا الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين المستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها سلام عليكم طبتم سلام عليكم طبة فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله